àtótó arére parapé baba mọ̀gánná kékulé ó gbọ́ kó sọ fún toko kádùn ó gbọ́ kó rò fóòbẹ̀ ọ̀kan iléeṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ ogun OGTV ti sún síwájú o ìmọ̀ ìjìnlẹ̀ wa ti rìn jìnnà a ti kúrò níbi ìtànà a ti sún síwájú gẹ́rẹ́gẹ́ ẹ lè rí wa wò kétékété lórí ìkànnì GoTV ní channel hundred tàbí DSTV ní channel two sixty bó sì jẹ́ StarTimes lẹ́yìn ń lò ní ẹ lè rí wa wò ní channel one thirteen ẹ tún lè kàn sí Facebook Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí kẹ́ ẹ tún lórí ẹ̀rọ alátagbà wa www.ogtv.com.ng slash live ogtv òmìrán ni wá a kì í ṣẹgbẹ́ ìgúnnu.